call that guy whether you fit come here. ó ní mò ń pè tí ò gbé call nígbà. kí ló lè ṣẹlẹ̀ báyìí sí i wọ́n yìí máa ṣe bẹ́ẹ̀ á ní ìdánwò àkọ́kọ́ ni. Oh, good afternoon, sirs. Good afternoon. Good afternoon. Welcome. Um, please, I would like to invite you to our annual seven days of Fune Crusade coming up this month. Well, you can have the flyers. Thank you, sir. Sir, thank you, sir. Thank you, sir. And I'll be expecting you. kí ló ṣẹlẹ̀ báwo you like say you like it good. òun ni láìkí bẹ́ẹ̀ mo kàn ń wò ó wà pa òun ní láì ṣe. bọ wọ pé chọọchì mi lè ṣe. ẹ mo kàn ń wò ó náà ni àìyàn ń sọ̀rọ̀ mọ́tò sí ìpínlẹ̀. sọ̀rọ̀ làwọn ẹ̀ka ṣọ́ọ̀dì mi. mo ṣe but àtọ̀ ah, is not like you ó lè ṣẹlẹ̀ rẹ ní tàbí dàrí. kò sí wàhálà mi kọ́ra mọ́tò yìí lọ́wọ́ ni òun náà ni ajé mọ́tò ìgbọ́n ló lu kókó ọlọ́run. ìjọ ọjọ́ ìdàgbé kọ́. Ah. Ben, thank you so much. And may God always be there for you. As you have always been there for me. <laughs> well ó tẹ̀ jẹ́ pé akókó invite ẹ̀ títí sí church ó ò ní wá. Hmm ìbò eh, tó yẹ kó mọ̀ pé iṣẹ́ mi ni ò gbà iṣẹ́ mi ni bízì gan. iṣẹ́ ni ò gbà mm. at least tẹ̀ máa wá síra fídíò tá à ń ṣe yìí ah. then àwọn revival tá a tún máa ṣe àdúrà máa ń gbà most especially iṣẹ́ tó ń ṣe as a car dealer ó yẹ kó súnmọ́ ọlọ́run kó má gbàdúrà. Eh, èmi náà mọ̀ ọ́ máa ń gbàdúrà máa ń wá sunday sunday. pé sunday sunday nìkan ni. Oh. Eh, ṣé a máa gbàdúrà ọlọ́run á bá ti ń gbàdúrà sí gbogbo ẹ lè ṣe ọlọ́dẹ dá wa lóhùn máa ṣe ń sọ. gbogbo ìgbà máa ní mo máa ń gbàdúrà hmm. máa ń gbàdúrà ní gbogbo ìgbà pé kọ́lọ́run kó tiẹ̀ tọ́ mi sọ́nà hmm. kọ́lọ́run bá wa fi àmì ṣe Mo tún mọ̀ pé t'Ọlọ́run tó bá dáhùn àdúrà wa tí bá hmm. gbóhùn rẹ̀ ni pé kí n tẹ̀síwájú, ìgbà yẹn ni màá tó tẹ̀síwájú. Hmm. Tẹ̀síwájú tó ti tẹ̀síwájú ẹ̀ mí pé Ọlọ́run á sọ pé èmi ni o, èmi lẹni náà o. Yes ma. Ọlọ́run máa tó sọ. <laughs> Ọlọ́run máa tó sọ. Ẹ̀gbọ́n sọ Ọlọ́run náà mọ̀ pé irú ìgbà yẹn mo deserve ọmọ dáadáa bíi tiẹ̀. Olúwa tuntun bíi àdàbà, ó níbẹ̀rù Ọlọ́run. Ah to furnish her, tani o deserve to tí o that. dáa mm-hmm. everybody ló deserve nǹkan tó dáa mm. so ṣá mọ̀ pé ọlọ́run á ṣàtọ̀ wá no, wọn. olúwa ṣe olúwa ṣe. ó dà pé fídíò gan Eh, eh. bẹ̀rẹ̀. òun when mọ́mí àti Ah, you ni. me. wo la máa lọ. ìrọ̀ ah, àìtí lè lọ́sìn náà. bí n tẹ̀ jẹ́ ìkọ́kọ́ pray náà tí bá ti pray jẹ́ n praise now so tí má jẹ́ ti praise tọ́lọ́n bá ti dá wa lóhùn ìgbà yẹn wàá rí dájú àti mọ́mi kékeré nìyẹn. ọlọ́run gbọ́ báyìí ọlọ́run gbọ́ owó tó ti dá wa lóhùn o kò sọ fún pé èmi ni o èmi ni o ọlọ́run. ọ̀fọ̀ ni ọ̀rọ̀ ẹ̀wọ̀n fídíò máa tó bẹ̀rẹ̀ jàre jẹ́ máa wò ah, ah. náà ah, not yet no don't worry jẹ́ kọ́lọ́n kankan gbàdúrà wa. Okay. I'll see you later. All right. All right. Thank you. Bye. Bye. That's okay, All right. Kí ló ṣẹlẹ̀? Ah! Please, I need my money. Please, Ezio. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló You imagine now. Ah! kí mo dáwọn ìlówó kó má lè sọ padà àṣírí tó dé kó tó rẹ mi. jọ ẹni ó ti tó ó ti tó ẹ̀yin àtọ̀rẹ́ yín ẹni sùúrù ẹni sùúrù ẹ jòkó ẹ I can imagine kí for a long time for one one year kó má dáwọ́ yẹn padà kí ló dé. mo sọ fẹ́ rán ìran ìran ìran wọn ni pé kí kankan kan bá ní. ẹni sùúrù ẹni dàtí calm down èló lówó òun náà. that's five million naira inú àwọn ìmọ̀ transfer ìfún fẹ́ lónìí transfer ìfún ẹjọ́ ẹjọ́ ṣé mo pé public figure lẹ́yìn àtọ̀rẹ́ yín nígboro election dẹ̀ wà around the corner pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń bíbá please. kò ṣọmọdé owó. I know yes I know darling please eh, I know. five million naira kò ń ṣọmọdé owó náà. mo mọ mo mọ ẹjọ ní sùúrù ẹjọ ẹjọ àfẹ́ wà láàbùkà ẹjọ lórí ọlọ́run ẹjọ màá transfer àwọn yẹn fún yín kẹ́ lè rí lò tẹ́ bá dẹ̀ ti lò tọrọ yín bá ti dà padà fún yín you can easily give it back to me tọ́ bá dẹ̀ ti fún yín ẹ gbàgbé ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ṣé mo kó mo tún máa sọ fún yín on the first place owó tẹ́ bá nílé fún yín ẹ̀yin yá àyàn mọ́ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ. Darling, if I'm going to leave this morning, tell Mama Fue that it's going be because of you. I know, please. Please. I'm begging you, Ejo, do your long. That's a whole lot of money now. Yes, owó yẹn pọ̀ wọ Ejo. Ejo. Ọ̀dọ̀ àwọn afawàlà láàrin àdó rẹ̀ ní Ejo. Ejo, please. Please. Ah, dear mom, honestly, this would be the very last time. Uh, I've learned my lesson. Eh? You run, run Michelle. Michelle, I, I don't like something. You might set table. Eh? And a fresh up, okay? Thank you. You can go ahead. All right. dancing palongo. Okay. Where's your husband? Kò ní. Kò sílé. Ọkọ ò sílé. Ó dá lójú. jọ̀ọ́. máa fa ìjà àkókò wà lẹ́yìn. máa kọ́kọ́ pa àwọn náà ẹ̀rọ. ọ̀hìnà ìwé kò tọ́ ní kọ́lẹ́jì ẹ̀rọ kò kọ́ ojú pàdé mi sí. There's no way to the farm. Are you very sure? Very sure. Search everywhere. Uh-huh sọ fọkọ ẹ pé àwọn àlejò kan wà o ó sọ pé àwọn aláàtì Bethlehem of Judea bẹ́ẹ̀ni àwọn aláàtì ọgbà idẹ ni ó súnmọ́ bẹ́ẹ̀ gan níbi tẹwé ti ń so àwọn aláàtì fún ọ ní ẹbùn ní lójú mẹ́ta ni wà orí mẹ́ta ni wọn lọ́wọ́ hmm. tí àwọn amòye mẹ́ta hmm. wọn fún Jésù ní gift àwọn hmm. láti fọkọ ẹ ní gift ẹ̀gbọ́n ńlá bẹ́ẹ̀ bá ṣe wá ń sin àwọn àyẹ̀wò ni bá ṣe bá ní má padà dé àwọn abẹ́wò tábà wa dàmbà ẹ̀ ìwọ la máa yẹ wo. Thank you.

lọ́sọ̀ sọ fún mi lẹ́ẹ̀kan sí pé ọkọ ẹ̀ sílé kò sílé gbé. kò sílé kò sílé o kò sílé èmi nìkan mo wà ní gbogbo ilé yìí o ìwọ nìkan ló wà ní èmi nìkan ní ìwọ ẹjọ́ ẹjọ́ o. ṣùgbọ́n kò tí ń kà mí tẹ́lẹ̀ gbogbo olóyún hmm. ọmọ tó lẹ̀ ń bọ̀ láyé àmọ́gbé ọmọ olókùn àrẹ̀lẹ̀ fún ògùn mọ́ra ṣùgbọ́n wọ́n wá rí pé òkú ọ ni ẹ. àmì ìkúrọ́kù sílẹ̀ ògógbè ní gbèsè torí ojú òpùrọ̀ òpùrọ̀ ló máa lò kí ló ń bí a máa ka mẹ́ta àti one two three tí o bá jẹ́ wọ́n on the count of three o lọ sí ẹ̀yìn gọ́nà ọ̀rọ̀ mi ló ti lọ o lọ nìyẹn. one. Ṣó. So wà ní tẹ̀lé. Wà ní tẹ̀lé. Wọ́n bá kẹ̀. Wọ́n bá kẹ̀. Nínú gbé tẹ̀sí wá ń ṣe ẹ̀sọ́ wá di lófo ìbọ̀wọ́ yìí. No, no, no. Take it easy, man. Take it easy for your mom. Ah, bínú, man. Hello, hello, please, give me a price. Mo tún wọ́n mọ̀ tipẹ́, o ṣe dé ẹjọ́, please. Please, I'll double it for you. Just tell me whatever you want. Please. Wait! You will double my price. Àsìgbé wọn sanwó fún mi kí n máa pa ẹ̀ wá. Ìròyìn bàbá ẹ̀ ní.

bá ti ń sweat mi. o ah, gbé mi sínú ẹjọ́ tó dúró lọ ẹjọ́ bá ti ń sweat mi. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ah, sá ah, ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. And what is this miracle about? ẹni tá a ní kó fẹ́ ní lójú ata ló fi sẹ́nu ẹni àbáfẹ́yìntì ègún ló fi sọ. What is the reason why I asked to pack away? Yeah. For him not to come, come and meet me and tell me for me apology. And the more way Dad and Simone want to travel, so you're the only one I can confide in. That's okay. I just want you to put your mind at rest. Make sure that uh, you don't put all these things on your mind so that it's not going to weigh you down. Wọ́n náà ti rí béèyàn ṣe jẹ́ ìwà ènìyàn Just make sure you calm yourself down so that you can think straight, alright? Yeah. I'll get uh, people to get you something for you to eat so that uh, you can make yourself comfortable. nọ́mbà yín látara fún èyí rìn tẹ̀ gbé kọ̀. bàtàìlì kí ló ń ṣẹlẹ̀? ọ̀rẹ́ ò fà ronú tó yẹn àbá ìbẹ̀rẹ̀ tẹ̀ ronú ẹ̀ iṣẹ́ ìlẹ̀ pa wọn ni. èyí ah, ah, kọ́lẹ̀ ń gbọ́ pa wọn náà. aláyé bọ́lẹ̀ ń bẹ̀ kò ṣe nǹkan big ben ni àlìsọ́kọ̀ la fẹ́ pa mo dẹ̀ yin ìfẹ́ yin ọkọ ẹ̀ òun náà dẹ̀ forí sí àwọn méjì dẹ̀ bá lọ so àti pé kò ṣe ọ̀gbọ́n ló ń ṣe big ben ṣé onímọ̀ tó ń ṣe big ben wọn ni pé ọmọ sun church yẹn òun ló ń ṣe big ben gbà tó ti wá tó ti bá láyé torí gbogbo fàyè tàlàyé ń ṣe tàlàyé ẹ̀ ti pé pé pé tí ò lọ bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ o ẹ bọ́lẹ̀ ń bẹ because bó ṣe wà yẹn iṣẹ́ tí wàá ń gbòòrò kò dẹ̀ sówó lẹ́mu bàbá ti yẹ́lẹ̀ o ẹ wo ẹ kò ń dọ̀rọ̀ wa ni ọlọ́run kò ń dọ̀rọ̀ wa ni ìfọmọ yẹ́lẹ̀ kó bàbá tiẹ̀ lọ́mọ lẹ́mìí wà wọlé on a good day. gbogbo location ta àmọ́ tí mo fi bàtí lè bá ọmọ yẹn ká ló láti wù everywhere we search for her there is nowhere to be she is nowhere to be found. Ah, ebi ń pa wọn náà láyé ah, kò sówó kò sówó ńlẹ̀ ah, iṣẹ́ dẹ̀ wá ń ta. bíbẹ̀ kí ló ṣẹlẹ̀. this night seems too long when will the world be through. mo lọ ro bá ti ro tán ayé lọ yẹ ká bẹ̀rẹ̀ mo súwèrè kò sẹ́ni ìtàlẹ́ ló tẹ́ni fún ẹni tá a ní fẹ́ ní lójú. why are you doing this to yourself? You kept moody all days. O ní ìdá tí máa ronú, ó tiẹ̀ ti rojú. Jọ̀mú fọlọ́run bẹ́ẹ̀, mi fẹ́ káwọn àbúrò mi tó wà ní US máa gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ. Wojú mi ọ̀rọ̀ tí ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó lè jẹ́ fàyàwọ́ ó dẹ̀ lè máa ta mọ́tò. afàyàwọ́ náà máa ń níbọn ní tán fi ń protect ara wọn àgbà tán bá fẹ́ lọ gbé mọ́tò wọlé ó lè jẹ́ tó ń ṣe nìyẹn tá a mọ̀. a kan assume náà ni assumption is the lowest level of knowledge so doing this to yourself does not really help you or let me take you out so that you can go and get some things for yourself at the mall bébí tó bá tún jáde ọkàn àtúntúká díẹ̀. bóyá jẹ́ àlọ́mọ dáadáa God bless you. bára yín ti tẹ̀lé mo dé sí are you sure ẹ jẹ́ ìdílé sọ. àǹtí mo dé sí ni or are you not Modesire? Yeah, Modesire, but it's alright. Ẹ má bínú ẹ lè má mú mi bọ́tẹ́ mọ́ ẹ̀gbọ́n mi dáadáa. Ẹ̀gbọ́n ìtàlẹ̀ mọ́ Why did you come back? Ṣòrí àwọn onígbàgbọ́ a máa ń sọ wípé Ọlọ́run ọba ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ àfikún onípèwàdà. Nítorí náà, ohun tí olóògùn bá ò bá nífẹ̀ẹ́ sí, torí káwa náà ń ṣe. gẹ́gẹ́ bí o ṣe sọ o sọ wípé torí society fail rẹ ìwọ náà wá pinnu láti fail society pẹ̀lú àwọn ìwà àbàjẹ́ tó ń wù hmm. ṣé o mọ̀ wípé bí àwọn Yorùbá ṣe sọ wọ́n ní pé tá a bá ro dídùn ìfọ̀ a máa ṣé o mọ̀ pé everybody ló ti kùn mí àwọn ìjọba wa gan ti kùn mí àwọn olórí ìjọba wọn kùn mí kódà àwọn òbí wa méjèèjì gan wọn kùn mí tàbá wa ti torí ẹ̀ táwa náà wá fẹ́ hùwà burúkú kò ní sẹ́ni kankan mọ́ lórílẹ̀‐èdè gbogbo ayé máa bàjẹ́ now let me tell you a story. A little girl called Ruthie was brought up from a very strong religious home as a devoted Christian who never joked with God nor things of God. There was a night she was studying the Bible but suddenly had strange feelings. Lóòótọ́ kò yé e ṣùgbọ́n ó continue with the meditation àmọ́ wọ́n ní ọlọ́rọ̀ àbètí dìde she never knew that it was that exact moment she lost her parent in a ghastly motor accident. Her aunt promised her heaven on earth after her parents' demise. àmọ́ kò tó ọjọ́ kò tó oṣù tí àǹtí ẹ̀ fi pa òun dà. níwọ̀n ìgbà tó jẹ́ pé ìgbé ayé wọn yàtọ̀ síra wọn. Ahant lives a wayward life. Hmm. And that marked the beginning of all on earth for the poor girl. It got to a time Ronti's teacher discovered this and tried to intervene. I need you to be very calm with Monty. It's really affecting her academically and then, you know, she's an orphan. Every little thing means something to her. ẹ jọ ẹ wò èmi ò kò pé ẹ ń tọ nítorí ọjọ́ iwájú ẹ nítorí ọjọ́ ọ̀la ẹ àmọ́ ẹ wò àwọn ọmọ ayé ìsìn ó ní bẹ́ẹ̀ ṣe ń tọ́ wọn èyí ò gbọ́dọ̀ ní bọ́n ṣe tọ́yàn lèyàn ṣe máa tọ́ wọn o à wọ́n máa sọ olúwẹ̀ẹ́dì kan ni mo fọlọ́run bàbá yìí tẹ́ bá ṣe ń fọwọ́ ọ̀tún bá wí ẹ bá mi máa fi tòsí fàmúra torí kéèyàn má lọ lé wọn síta ẹ jọ nítorí Ọlọ́run ọmọ dáadáa ní gbogbo wa mo rántí sí i bó ṣe ń ṣe lẹ́jọ́ mẹ́ta yìí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti ń affect psychologically academically èèyàn dẹ̀ ní máa wò ó níwọ̀n tí nǹkan kan bá ṣe má nítorí pé kò ní ìyá kò ní bàbá láyé mọ́ ọlọ́run ní jẹ́ kó fi mú ti bọ̀ yín ẹ nítorí ọlọ́run ó jẹ́ mi nǹkan tẹ́ ń try láti ṣe èmi náà dẹ̀ ti ṣàlàyé fún mi náà ẹ nítorí ọlọ́run. ok ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín I really appreciate it thank you so much. nǹkan tí mò ń ṣe yìí kì í ṣe pé bóyá pé mò ń fìyà jẹ àmọ́ mò èmi náà ṣàbí tí bó ti tẹ pé kò sí àrùn mi ò dẹ̀ lè gbàdúrà pé kó dọjọ́ ọ̀la kó máa fi wọ́n bú mi. That's what I'm trying to do. Èmi náà to suffer. fún. Èmi to suffer sọ Just try and help me too. Just let's join up together. Yes. So I can take care of them. Tí n bá ti but bá wí tí o bá ti kó tó bá dé school, ẹ̀yin náà ti bá mi sọ. Má bá wí, bá wí. Ṣé bá wọn wí? Ṣé ṣe? a good girl ó ṣe é ṣe ní school tí everybody fi láìkẹ́ má ṣe bẹ́ẹ̀ lé tó bá ń ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn wọn ò ní àgbà téèyàn ò ṣe kà wọn ò ní bá ẹ wí unnecessarily torí ọjọ́ ọ̀la ẹ̀dẹ̀ ni á dáa fún ẹ ṣó ti gbọ́ ẹ ṣe àǹtí. <laughs> Ah, kò sí problem àǹtí ẹ ṣe gan ni thanks for calling gbogbo ọkọ ma ẹ bá ní kí n sì yín bọ̀ ọ́n tó wọ́n thank you so much yes ma ẹ ṣe ẹ ṣe gan ni ma. so you have the guts láti lọ sí street láti lọ máa rojọ́ mi fáwọn èèyàn o tún lọ lé tíṣà ẹ̀ àyà òkú rẹ̀ ó bẹ̀rù. ìgbà yẹn gangan ló tó wá gbà pé má ṣe bí bàbá kò lè dàbí bàbá má ṣe bí ìyá kò lè dàbí ìyá even when her teacher discovered her absence in school. She came to find out the reason why from Ronti's aunt. But it was another story entirely. Um, ma, mo notice pé mi not in Rántí school. Mo wà a bit worried. Mo wá if she's fine. Oh, <laughs> Rántí travel ni. Àbúrò bàbá ẹ̀ ta to tó ń fi ọmọ ṣe owó ọmọ ọ̀dọ̀. Mi ló ti fẹ́ travel rárá kó sọ nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ fún mi. okay she asked to tell you before she traveled. no no that's not what i mean. okay and I you know what this is family affairs you don't have to put your mouth okay. <sighs> okay ma ẹ má bínú it's just because. oh madam. okay i'm sorry ẹ má bínú ẹ jọ̀ọ́ tó bá àtìgbà yẹn ni ó ti bẹ̀rẹ̀ sí ń bá tiẹ̀ yí o hmm. despite being a teenager. ẹ wá jẹ́ kí n sọ fún yín o níbi tẹ wáyé rules and regulations ló wà níbà ó ti yé yín kẹ la etí yín kẹ gbọ́ dáadáa wọ́n ń jalè ń bí báyìí gbogbo iṣẹ́ tí bá fún yín báyìí ẹ máa ṣe perfectly ẹ gbọ́ tẹ bá jalè tí ẹnìkan kan yín bá fi lè jalè tó jí mi nìkan wo ikú ni ta ló fẹ́ bèrè yín à ń rí mi sínú sọ́kèwé ẹ ti gbọ́ àbẹ́ ìdáhùn gbogbo iṣẹ́ tí bá fún yín kẹ́ ṣe dáadáa dáadáa mi ìfọ́lẹ̀ mi báyìí torí mi ìlè fowó ròyìn kó má kọ́ mi lójú. lágbára Ah, kọ́lọ́ máa yọ wá ń lu ìṣá. ó ní nǹkan tí mò ń ka mí báyìí ni mo ti ẹ̀kọ́ ń jẹ́ kí inú mi pò pọ̀ ni. Ah, can you imagine this little child bóyá ní gbogbo ọjọ́ orí ẹ̀ máa ju bíi seven or eight lọ ó ń hawk ni ó gbọ́jáde lórí mọ́tò gbà. òun lọ péjọ ojúṣe òun lọ péjọ lórí ìwọ olùkàtìtì. Ah, ṣe wẹ́jẹ̀. Josh, this is this is not it. Honey, ṣe bá rántí girl tí mo sọ fún pé mo bá pàdé lọ́jọ́ yẹn nínú mọ́tò. Mọ́tò. Ìgbà tí màá tàbúrò mi ń jáde náà. Uh, okay, okay, okay. Uh-huh. So, tẹ bá tiẹ̀ rí òun àti àwọn colleagues in fact tẹ bá rí bí wọ́n ṣe múra ah, ẹ wò ẹ̀rù ọlọ́run gan bà mí because àwọn míì wà tó yẹ pé wọ́n bí ọmọ wọn ò lè tọ́ tó yẹ pé àwọn ìlú míì dẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ń wá ọmọ ìlójú méjèèjì tí wọ́n rí. Ah! it's a case of ọ̀rẹ́ tó lórí tí ò ní fìlà ní ẹni tó ní fìlà tí ò lórí. irú ẹ̀ ní irú àwọn yẹn wọn ò nídìí ọmọ ṣùgbọ́n wọ́n bí wọ́n kọ̀ bí kalẹ̀ irú wọn ló di wàhálà area boys èèyàn náà ló bí wọn àwọn tó ń ṣe aṣẹ́wó èèyàn ló bí wọn ẹni tó ń jalè náà èèyàn ló bí wọn wọ́n dẹ̀ ṣe kó mọ púpọ̀ wọn ṣùgbọ́n àìmójútó wọn once we are not responsible see ọ̀nì kó ṣe gbogbo èèyàn tí ó bímọ òun ni parent bẹ́ẹ̀ ni yorùbá mi yé ẹ sórí ẹni tó bá máa jẹ́ òbí ó máa tọ́ ọmọ ẹ̀ ni tó àbímọ àtọ̀ yẹn kò ní pé ọ̀bí that's not it but this is sad this is sad bà mí lọ́kàn jẹ́ but kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe sí ẹ wo ètò ẹ jẹ́ ká pa gbogbo yẹn tì ẹ jẹ́ ká lọ break mo ti bá yín prepare àwọn nǹkan tí ẹ fẹ́ fi break sílẹ̀. that's true. because mo gbà mo mọ̀ pé ọlọ́run máa gbọ́ àdúrà wa báyìí. àmín àmín. news ló pè yìí o. ok àbúrò ẹ. ok. hello Rose how far. ok o fẹ́ wá sọ́dọ̀ wa.

dẹ̀ ní kí n sọ fún yín pé promise ẹ promise o ó ní kẹ́ má gbàgbé o hmm, mo ṣiṣẹ́ fún yín o. bẹ́ẹ̀ ti ẹ rí. ẹ wo ẹja lọ ẹja lọ. mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣé àwọn fruit yẹn ṣáà wà ń bẹ̀. ṣé watermelon àti pineapple wà ń bẹ̀. mo láìkẹ́ mo ti bá ń gẹ̀ She always see a man in her dream anytime she feels like giving up what? her faith. Do you remember the trials of Job? Do you remember the lessons in it? Despite all those odds, he never gives up. He never betrays God because of what? Omeni tó ń sìn. Rántí, máa rántí pé kálágbẹ̀dẹ bá ń lórí lójú kan ó ní ohun tó fẹ́ mú jáde lọ. rántí rántí oṣù sùn lágbo mélòó sáré ọmọ ọkọ bọ́sí mi gbogbo ẹgbẹ́ ti wá ń ta oṣù ó One particular day, she had an accident during walking, which led her to a point of coma. Do you still remember It was the same man she saw again. How God that? While at coma. To save the entire Jews. From being wiped out by Haman. This shows that for every season, There's always a reason. Ọlọ́run kì í ṣe kí o. And at the end of the day, it's always in the best interest I will hold you. Keep sticking to God. He's a faithful God. I will never let you go. kódà nígbà tí ara rẹ̀ kò tí ì yá tán hmm, madam tó tì í síta pé kó kiri lọ and nothing can change that. It was during that hurricane that she fell into the hands of some bad guys. Hmm. And from there, one thing led to the other. èlò lówó náà. one five and I cannot go without the money. Ah, one five ah, má wọrí má fún ẹ ní owó náà ní dọ́bù dọ́bù ìwọ dìde ah, tí ẹ jẹ́ kí n fẹ́ clean gbogbo ẹ̀jẹ̀ ara yìí kó ní kí n fẹ́ dìde dìde dìde jẹ́ ká tẹ̀ ká bẹ́ẹ̀ clean gbogbo ojú ẹ̀ ká bẹ́ẹ̀ nu gbogbo ẹ̀jẹ̀ ara yìí àwọn èèyàn máa kúrò pẹ̀lẹ́pẹ̀lẹ́ já lọ sílé wọlé owó yẹn máa fún ẹ gbogbo. àwọn èèyàn burú i have the money ah àwọn olórí burúkú làwọn yẹn olórí burúkú ni wọ́n ìwọ náà gba ilé gbà ẹ kò tọ́pẹ́ kò tọ́pẹ́ àyùmẹ à tó ti ń lọ ní àjókòó ah, jókòó jókòó ó mọ pé àwọn ẹ̀jẹ̀ sì ó ìṣẹ́kù díẹ̀ tó lọ ah, wọ́n ti ẹ́ léṣe gan o ah, pẹ̀lẹ́ ó yẹ kó dán speed. no kí kí dókítà lè treat ẹ dáadáa kó bá rẹ kí ló dé tó ń ṣe bákan bákan ah you sleep very well now kó dáadáa. no i'm going madam be waiting for me. madam ìwọ ò tí ì lè lọ bẹ́ẹ̀ wá jókòó jókòó ah. sir let me be going. a ní o lè lọ bẹ́ẹ̀ bí madam be waiting for me at home. láti lọ́dún kó o lọ bẹ́ẹ̀ ah ah bí wàá ní wàá lọ sí ẹ ah.

student in Ilorin. You mean it? In fact, my best student. Mm -hmm. Yes. Everything changed when she lost her parents to accident. She was living with her auntie. Till now, me only saw sọ reason tí ó fi maltreat her. I tried to intervene, but she was like, it's a family matter kì má lè tẹ̀lé ẹ̀ fẹ́ ọjọ́ pé wọ́n lé mi kò lé but then mo try gbogbo nǹkan tí mo she just stopped her education for no reason bí mo ṣe rọmọ nínú. hey, wo ìgbà tó dẹ̀ ti dà bẹ́ẹ̀ tí mi rọmọ school tí mi lè wá lọlé kò síbi tí mo fẹ́ wá lọ mo á bẹ̀rẹ̀ sí ní feel guilty every time tí bá ti rántí ẹ̀ bá ṣe ni inú mi máa ń bàjẹ́ because she told me she insisted she was not going to go back to that house èmi ni mo lọ fà á lé wọn lọ́wọ́ pé àbí a ti ń gbọ́ ó ní wọ́n fìyà jẹ mí náà pé wọ́n fìyà jẹ mọ́ mo ṣáà lọ bá bẹ̀wẹ̀ tó kí n ṣe mo ṣe ó wá dàbí ẹni wípé mi fúnra mi mo ti sẹ́nu ìyá bí conscience mi ò ṣe jẹ́ kí n gbádùn láti gbà yẹn ẹ wá wo bọ́ọ̀lù ṣe ń ṣe ọ̀la ẹ̀ tí mo wá fi pàdé ẹ̀ bíbáyìí. you can't believe it pé ọjọ́ tí mo ti fi ojú kan báyìí ni mo ti develop interest nínú but ọjọ́ láti ìgbà yẹn mi ò ti rí mọ́ mo ti try láti get it but mi ò wọ́n mi ṣe. Hmm. mo wá wá wá wá mi ò rí mo ṣe máa rí ọlọ́run ṣáà ṣe in a surprise kò jẹ́ pé èmi náà kàn tún bá pàdé ẹ̀gbọ́n àǹtí mi favour kan ni kò fẹ́ tọrọ lọ́wọ́ mi. sọ̀rọ̀ náà kẹ́ ṣe bí àlejò rẹ máa ń sún mi jàre. ṣẹ́yìn ah! náà ṣàmù pé èmi ò tí ì ní stabilize ara mi lẹ́kọ̀ọ́ mo ń rò pé bóyá kẹjọ kẹ bá mi adopt ẹ kẹsọdọ mi àkókò mọ Ọlọ́run lè tara tiẹ̀ náà gbàdúrà wa hmm. you know because tó bá yẹ pé bí a mo ti nílé ara mi ò ní pé kì í lè mú sọ́dọ̀ mo mọ̀ pé ilé náà ní bíbá yìí ẹ jọ ẹ jẹ́ ká fi ṣe last born wa àbí kẹtẹ ìfẹ́ ṣàkọ́bí ọmọ yín. Hmm. òótọ́ ọ̀rọ̀ rẹ ló sọ ọ́ I will do that. Ah. Oh, you're the sweetest. ex, Those bastards. I will deal with you. Oh, ẹ wo ẹbí wọn náà. Fílẹ̀ kan máa dín pẹ̀lú wọn so that á kó àwọn yòókù lọ́gbọ́n ṣé nǹkan kan wà téèyàn máa ń ṣe láyé tó máa ń gbé ni. ẹ lóòótọ́ wọn máa jèrè wá ẹ ẹ ṣe jẹ́ káwa concentrate lórí wọn ti ṣe. a máa concentrate pé tí wọn ò ní lọ láì jìyà náà. Ah! Nothing. I want you to feel at home, okay? I want you to see these people as your family. See them as your parents. Okay? Gbogbo nǹkan tó bá ti fẹ́ ìbéèrè lọ́wọ́ mi àbí kò béèrè lọ́wọ́ mi. Etí mi bá lè ṣe máa sọ fún wọn. Ṣùtúbọ̀, a ti make arrangement láti make sure kó padà sí school. You go back to school. I just want you to promise me that you will be the best that you have always been. Okay? Má yí padà o ṣorí níbí báyìí you will have peace of mind ó ti débi ìsinmi I see a greater future ó máa dirú ó máa dìgbà agbára ló àmọ́ má yíwà padà o ṣó ti gbọ́. Hmm? you promise me that's my car. all right oya lọ change go and see. ò ní ever step down fún barista Bayo. who is barista Bayo? nígbà tèmi ń lọ sókè tí mo ń lọ sódò fún pátì tí mo ń náwó tí mo ń nára láti ogún ọdún tájà tèmi ti wà lé ọ̀bọ tí wọ́n inú gbọ́dọ̀ a the camp member a the camp ordinary the camp àwa rí slot tó lè benefit fún èmi mẹ́mbà wa di pé ẹ wá ń yí mi báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ àti pé mi ò nígbà mi ò nígbà àtọ̀hún rìn wá lásán lásán. òun ni báyọ̀ jẹ́ chief adeniji stop it there stop it there èmi ò kí ń ṣe àtọ̀hún wá so ìsinyìí lẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àtọ̀hún wá ni mí can you listen to me please. ẹ wo àìjẹun sun àkàlà máa o kò kí ń ṣẹgbẹ́ ẹ̀yà àti òru. nígbà tí èmi ń náwó tí à ń win election state level federal level house of assemblies local government chairman níbo lẹ rò pé mo ti mú owó yẹn so ìsinyìí lẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé the camp member àtọ̀húnrìnwá ni mí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pioneer member ní àti years tẹ́ ti wà níbẹ̀ kí ni achievement yín tàbá ń sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tá a ti gbé ṣe mo mọ nǹkan tí mo ti ṣe everybody lórí àrùn ojú lélẹ́yìí kì í ṣe àrùn inú kẹ́ gbogbo ènìyàn ló mọ nǹkan tí mo sọ yìí ọlọ́run ibùsùn àmàṣà ẹ mọ nǹkan tí mo sọ nípa èyí gbogbo ẹ̀yin olórí fún mẹ́mbà fẹ́ mọ nǹkan tí mò sọ nípa èyí kẹ́. a nítorí àgbéjáde kíkan tó lẹ́nu. lóòótọ́ barista báyọ̀ lè jẹ́ the cab member ṣùgbọ́n ipa wọn nínú ẹgbẹ́ kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn o wọ́n ti iṣẹ́ ribiribi fún anú ẹgbẹ́ tí ò bá ṣe ti barista báyọ̀ kan náà tó jókòó yìí. last election àbátíró ń bá ṣe rán mú o mo wá fẹ́ suggest honourable chairman bá a bá fẹ́ gbé sport yìí out ẹ jẹ́ ká consider barista báyọ̀ because barista báyọ̀ will be a very big plus for this party ẹjọ́ ẹ jẹ́ ká lọ lórí ẹ̀. ẹjọ́ ẹ má bínú o yorùbá ní ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ o èyí ó pàtí ṣe àmà jókòó ẹ̀dẹ̀ ń pariwo lé olórí ṣẹ́fẹ́ gbòtọ̀rọ̀ national party chairman ó ju candidate lọ ó ju president lọ presidential candidate ó ju lọ aspirants lásán sì nìyí náà yes aspirants lásán sì nìyí lẹ ti ń ṣe báyìí àti mú candidate inú yín o lẹ ti ń ṣe báyìí sẹ́yìn iṣẹ́ iṣẹ́ lè represent wa dáadáa ṣá ẹ̀ ń pariwo lójú chairman ah, ọ̀gá o. Mr. PA uh, please I I beg to disagree with you uh, um, um, sir with all due respect and um, all protocol observed ṣẹ́rí níbi tí ẹ sọ̀rọ̀ dé yìí ó yẹ kí a máa call spade a spade. of course. let us say the right thing when we also say the right thing. ṣẹ́rí gbogbo nǹkan tí à ń fà yìí kò tẹ̀yẹ kó wáyé in the first place at all torí tí a bá wo ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ that is eh, Chief Adeniji àwọn ní position yìí ló tọ́ sí bẹ́ẹ̀ ni àwọn ní position yìí tọ́ sí because by virtue of his position in this, um, uh, in this party he has contributed, uh, contributed immensely wọ́n ti gbìn sínú wọ́n ti fúrúgbìn kan sínú pátì yìí ṣé experience wọn la fẹ́ sọ ni and besides that he is a founding member so nígbà tí slot wá wáyé báyìí kò wá yẹ kí a fi mú nǹkan bẹ́ẹ̀ yẹn dùn wọ́n àwọn ni ministerial position yẹn àwọn ló tọ́ sí kò yẹ kí a tẹ̀ gbé ọ̀rọ̀ eh, eh, barista Bayowa ẹni tó jẹ́ pé the camp member ni wọ́n ẹ́ eh? so yẹ kí wọ́n máa bá wọn drag position ni ẹ jẹ́ àmà sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ah, ah. ẹ má bínú ẹ má bínú ṣèbí nǹkan tí wọ́n tẹ́ wọ́n tẹ́ fẹ́ sọ́pọ̀tì wọn lẹ́yìn ní dákẹ́ ẹ ṣe jẹ́ kí n lọ. ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ síbi tó lọ wà. ẹ gbọ́ ẹ̀mí ò ní mo ní sọ́kọ́tẹ̀ mi lójú. my question is ṣó jẹ́ kẹ́ máa pariwo nígbà tí ṣáà. ká kọ́ọ̀lù spade spade ẹ̀ lèmi fẹ́ kọ́ọ̀lù sí i ṣé ẹni tí abátẹ̀jẹ́ mi tèké fún máyì tẹ́yìn náà bá wà pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ ń ṣàgídí báyìí wà láìtàlà ẹ̀ ẹ̀ lè rẹ́písẹ́ǹtì wa dáadáa alágídí agídí ni kọ̀kọ̀ ẹ má bínú ṣé òye ìdílé ni àbí ṣé dandan ni kó jẹ́ pẹ́yìn náà máa fún ni tí tẹ bá dára yín lójú ẹ ṣe ní kẹ́ lọ sí field. ó dà mo gbọ́rọ̀ gbogbo yín ní democracy gbogbo tẹ̀ ń ṣe kò ṣàjèjì nírú àsìkò báyìí àwọn kan tó máa ń wáyé náà nìyẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bíi chairman mo fẹ́ láti sọ ìpàdé yìí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ gbọ́ kí ni làbárè kí ni decision mi lórí ẹ̀. mo in this party. láti gbà wo látọ̀kùn o. ẹ jẹ́ má bínú ọ̀tún fẹ́ sọ yìí mo kàn fẹ́ suggest ni àtẹ̀lé àwọn bíbélì méjì yìí ẹ bá ṣe mistake lọ fún Mr. A Mr. B máa dàbò yín ni o ẹ bá dẹ̀ lọ fún Mr. B náà Mr. A náà máa dàbò yín àwọn tẹ̀wọ̀n ìyá lè yóò lè represent wa dáadáa o ìfẹ́ náà ara wọn ló máa bá lọ wọ́n dẹ̀ ṣe ń pariwo wájú yìí ṣẹfẹ́ gbọ́sà tọ́wọ́ padà débẹ̀ wọn ò ní gbọ́ sí ilẹ̀ ni mọ́ bẹ́ẹ̀ ni èmi ò bá suggest bóyá kẹwàá ní trapẹsì kí wọ́n capable tó dẹ̀ competent ẹ̀ dàn án méjì nù àbí kílẹ̀ fìsà. inú mi dùn sí mo rí pé o máa ń sọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ olóye ó dẹ̀ jẹ́ ìdùnnú mi púpọ̀ pé nǹkan tó wà lọ́kàn mi olùsọ fún mi. rántí always remember one thing in life there is no how one will live in life that they will never step on his or her own toes all we need in life is to cultivate the heart of what forgiveness. Do you still remember some of the stories your father shared with you for his death? about the story of Joseph. In life, in this journey of life, Marty, people can betray you. The symbol of Christ simply means act of forgiving. Kò sóhun tó bá ṣe láyé, kò sóhun Have a free mind to work, to forgive so when time comes if anything happen má rò wípé kò yẹ kó jẹ́ ní báyìí kò yẹ Amen. In Jesus' mighty precious name we pray. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Praise the Lord. Hallelujah. Amen. so, how was everyone's night? Yes, Sunada. Yes. Uh, ìwọ mi ò rò pé oṣù dáadáa torí o máa jí lóru máa ṣe bí two hours ní tí wọn máa gbàdúrà tí wọn máa meditate ojú ẹ ló ti kó sínú yẹn ah ìyá àdúrà <laughs> it is well. Amen. Now, <clears throat> I said I had something, my package. So I am going to let it out. You will know that mommy and I've been waiting on the Lord for years for a very important thing. ó ti ń jẹ wá lọ́kàn and eh, mo fẹ́ fi tó ilé tí ń sìn pé ọlọ́run ti gbàdúrà náà àdúrà wa ti gbà ọlọ́run pa wá lẹ́rìn ayọ̀ ó gbàdúrà èmi àti mọ́mì we are expecting baby. wá pariwo bẹ́ẹ̀ yẹn. Ah. Mọ́mì. Ṣé mi gan pariwo báyìí? Thank you Jesus. Thank you. Ṣàmọ̀ pé God my joy my joy knows no bounds. Ẹ kò mọ̀ pé mo Ṣùgbọ́n ohun ọlọ́run ló dá ọlọ́run lákòókò yìí. Apẹ́ kó tó jẹun. Ah! Oh Lord, we are grateful. Ó ti ṣẹlẹ̀ gbà yẹ àwọn àwọn òjíṣẹ́. Thank you Lord. Ẹ̀ẹ́dẹ́gbà gbogbo ara lọ́ọ̀ fi dá wọn lóhùn. Adúpẹ́ adúpẹ́ adúpẹ́. I need like to celebrate it excuse me. àwọn olóṣù ń pè yín. ẹ celebrate hello. hello. yeah good morning. yeah it's doctor. well federal capital territory. You mean Abuja, right? Okay. I'm with you. Later. Um, sorry, my brother, can can I crave your indulgence and just hint me the content of the letter, please? hello, hello, sorry, sorry, hello. Please, <laughs> thank you so very much. Thanks, brother. It, it, please, is this your number? Ẹ jẹ́ kí n pè yín padà, ẹ jọ̀ọ́ torí tọ́lọ́. Ẹ jẹ́ n pè yín padà. Fáàmì ò tiẹ̀ ní ẹ wọ. <laughs> Ẹ jẹ́ má ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jọ please just give me some minutes ó pẹ́ bí ten twenty minutes yes ẹ ṣe ẹ ṣe gan ẹ máa pè yín. kí ni náà ẹ̀yin nìkan náà lè dá gbọ́ gbogbo ẹ̀ tí ẹ jíǹsì wa náà. this is the day that the Lord has made that the Lord has made we will rejoice we will rejoice and be glad in it. I'll be glad This is a says the things that before that I say. We will rejoice, I'll be glad Oh, this is the day. This is the day. God, Lord, oh, Lord, Daddy has been appointed as a minister of the Federal Republic of. bí èyí bá sọ àwa náà wá tẹ̀lé ohun tí yóò bá sọ wọn ní ẹni tó bá ṣe lóore ọ̀rẹ́ náà wọ́n tún wá ní ní kẹ́ni lè ṣe bí àbálẹ̀ àti ọ̀gbọ̀n tó dára ìgbà lọ́fẹ̀ẹ́ mú rẹ̀ hàn sí pásítọ̀ fún àdúgbò tì láti ọdún àgbàlagbà ẹ ṣe ń ṣe látẹ̀ àtẹ̀tún ṣe tẹ́tún ìbáṣe jù bẹ́ẹ̀ lọ bàbá tó dára this is the token for the furtherance of the ministry. èmi nìkan tán. thank you very much. it's a token amount. my God may the Lord increase you. amen. may the Lord bless this family. amen. May this family never remain the same. Amen. Ohun tí Ọlọ́run ti ṣe fún yín, a ṣe jù bẹ́ẹ̀ lọ. Àmín Jésù oyún yìí kò ní bàjẹ́. àmín jésù. ohun ayọ̀ ni o. ẹ jẹ́ á gbàdúrà orúkọ jésù. àmín. ọlọ́run mà ṣe o. kábíyèsí. ògo ni fún ọ ní òkè ọ̀run. hallelujah. fún ohun ọ̀tun tí ó bẹ̀rẹ̀ sí ṣe nínú ayé àwọn ènìyàn rẹ wọ̀nyí olúwa gba ọpẹ́. àmín jésù. for the first testimony and the second one bàbá ó máa ṣe ó gba ọpẹ́ wa. Amen. oyún yìí kò ní bàjẹ́. àmín jésù. the new appointment lórúkọ jésù kristi ti násárẹ́tì ẹ ó rí ipò yẹn lọ. àmín jésù. ògo ni fọlọ́n lókè ọ̀run. hallelujah. jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. Hmm. I saw a great revelation now. ìyanu ńlá kan tó sì ń bọ̀. ẹ gbọ́ ọkọ̀ tí ẹ gbà jáde mo gbọ́ èsì àlọ́ ni mo máa jẹ mi ò lè di arẹ. kọ́mípítà àti tẹ́pẹ̀pẹ̀ náà. olúwa náà ṣe tán àti ohun tí olúwa bá dẹ̀ ti pinnu láti ṣe kò sí ẹ̀dá tó lè lẹ̀ let's wait and see. mo gbọ́ olúwa mo lè rí olúwa náà fẹ́ ṣe ohun ìyanu ńlá kan. rántí. dẹ́tì. Ah! kí ló ń ṣe níbí. ah pastor má bọ̀ má rántí wa. Ah! ah báwo lẹ ṣe mọ̀. ẹ mọ̀ pásítọ̀. mo mọ̀. báwo lẹ ṣe mọ̀ sá. ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ wọn jì. ọmọ mi bí àga ikọ̀ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi. Ah! rántí. mo máa rántí dáadáa ọmọ ọ̀rẹ́ mi ni bàbá ẹ̀ ti ṣaláìsí àìgbọràn ló ṣekú pa bàbá rántí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn olúwa bá bàbá rántí sọ̀rọ̀ olúwa rán èèyàn kan sí bàbá rántí pé kó lọ sí àwẹ̀ ọjọ́ méje white fasting ṣe mọ̀ pé tí olúwa bá ń báyàn sọ̀rọ̀ ní àkókò gbàbí ẹ̀mí àìgbọràn ó máa ń da ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàmú àìgbọràn ló ṣekú pa bàbá rántí olúwa ní kí bàbá rántí kó lọ sí àwẹ̀ ọjọ́ méje ó kú ọ̀la tí bàbá ọmọ yìí máa bẹ̀rẹ̀ àwẹ̀ ìní bàbá yìí gba ìpè láti ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run kan to come and represent him in the conference, to speak in the conference. So people about might say, something, well, uh, iṣẹ́ ìránṣẹ́ lélẹ́yìí tí a pinnu sí ààwẹ̀ ìgbàkígbà láti gba ààwẹ̀ bẹ̀tọ̀ ń ti gbàgbé wípé olúwa ló sọ wípé bẹ̀rẹ̀ ààwẹ̀ ọjọ́ méje ní ọ̀la kò mọ̀ wípé torí ẹ̀mí gangan ni pé kò má jáde ọ̀dẹ lọ ó lọ láyọ̀ ó parí ministration but on his way coming ibẹ̀ ni bàbá ọmọ ẹ ti kàgbákò àti òun àti bàbá ẹ àtìyá ẹ ibẹ̀ náà ti kàgbákò nínú accident àwọn méjèèjì dẹ̀ kún survive àtìgbà yẹn ni mo ti fojú kan rántí mi ṣùgbọ́n ohun tó tún bẹ lẹ́yìn ẹ̀fà ó yege lọ. ní kọ́kọ́ ṣẹlẹ̀ about fourteen years ago nígbà tí èmi àti bàbá rántí tí à ń bọ̀ láti láìbíjì ní ìlú Ọ̀yọ́ a parí láìbíjì yẹn nìkan bíi aago márùn-ún a dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ sílé àfi sáà débì wọ́n máa ń da ilẹ̀ sí ibẹ̀ yẹn adẹ̀rí wípé à ń gbọ́ wúrúwúrú là ń gbọ́ sand torchlight tá a mú lọ sí fiji láǹtọ́ adẹ̀fi torchlight yẹn á fi locate ibi tí where the sand is coming from àtàdé bẹ́ẹ̀ a ní pé ọmọ tuntun ló wà níbẹ̀ ní abẹ́rẹ́ ṣọ́ kí ló ṣẹlẹ̀ bàbá rántí being a medical doctor ní ẹ jẹ́ agbọ́mọ̀ ẹ̀ mo ní ọ̀rẹ́ má jẹ́ ká dáràn tí wọ́n bá ká wa má bí ìsá kan sọ pé pé afẹ́fọ́ ọmọ sògùn owó. ibo lẹ ní ilẹ̀ tí Ọ̀yọ́ ni Ọ̀yọ́ là ń gbé ní ìgbà yẹn. ní gbélé kalẹ̀. ẹ gbélé kalẹ̀. ní ní àpìtàn alábọ̀dé bẹ́ẹ̀ báwo lẹ ṣe wọ bẹ̀ kí ló ṣẹlẹ̀. ọmọ wọn ta kù. dádì. kí lẹ mọ̀ pé ṣé ẹ mọ̀ èèyàn tó bá gbọ́mọ síbẹ̀ kí ló ṣẹlẹ̀. máìjà èmi gbogbo ni mo gbé ọmọ yìí síbẹ̀. Jesus Christ. ní ọjọ́ kẹfà oṣù keje. Ah! my God. oyún tí mo ní fún nígbà yẹn gbàtí ẹ ṣe mọ sí sùn tẹfẹ tíráàbù fún mi tẹfẹ lọ fọdà pọ sí má bà kàríà mi jẹ́ ó mọ̀ pé dókítà lọ́la lélẹ̀ ṣé ó fẹ́ bà kàríà mi jẹ́ ni sí ó ti tó gẹ́ ọmọ ilé fi aláti ṣe ẹ kó máa ti ṣe ara ẹ i'm done with you i said i'm done with you. ẹ lọ ìdí àánú ló gbé kí n lọ sí hospital ní kí n lọ ṣe oyún so dókítà wá fún mi ní two options body sí dájú kò ní má bímọ kú. So you not dumped, you had a child and dumped It's not the child. God. Ah! Lórí àkìtàn. You dumped the baby ah! heartlessly. Oh no, oh sorry, I was here, ìwà ah! God have mercy. Ẹ̀gbọ́n nǹkan tó tó báyìí tó tó báyìí mọ́lẹ̀. Irú ẹ̀ṣẹ̀ tó tó báyìí wà ní ìkáwọ́ yín. Ẹ ti gbàgbé nǹkan tí wèé máa sọ ni pé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà àbájọ you can imagine the numbers of years we have been asking God for the photographer for this family so gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọdún tí a ti fi gbàdúrà sẹ́yìn serves as your punishment ah and you have never confessed this sin one day ìwé mímọ́ náà sọ wípé ẹnikẹ́ni tó bá bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere odidi ọmọ a lie have you forgotten that child is a gift from the Lord my God. òun kan péré lókùn yín kú báyìí o. inú ló bá sọ. ẹ tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run ẹni tó fún ẹ ní odidi ẹ̀bùn ọmọ tí ẹ lọ sọ́nù kí tọrọ ìdáríjì lọ́wọ́ ọmọ yìí mo dẹ̀ ní ìdánilójú wípé aláàánú ni ẹ ó dẹ̀ rí àánú wa yóò sì ṣàkóso. Ibi àfojúsí ọ̀nà ò hello my my mentor. <laughs> babajide oh my minister ọmọ dáadáa ni ẹ. ah ẹ wo ẹ kalẹ̀ madam kọ pẹ̀lú ọmọ mi. <laughs> ọlá bàbá ẹ ló ń jẹ èèyàn gidi ni bàbá ẹ. you are you are a godsend ẹ yàtọ̀ because at least expected that you you would do what you did and then will mí so so so so without being a politician. mo fẹ́ kó fele yìí ṣe àwo àwòṣe àti àkọ́ṣe. ẹ ṣe mo dúpẹ́. ok ah oh. ò fẹ́ bá pa mi sọ̀rọ̀ ok ah pa Babájídé ló ń fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. my minister ẹ ra sáà ṣe wá pàṣà àwọn ah, ọlọ́run ni ọlọ́run ní kádùpẹ́ fún ọlọ́run bẹ́ẹ̀ ni ṣe náà ti rọ̀ ti máa sọ fún ìgbà yẹn pé tí èèyàn rere èèyàn tó dáa tó bá ní torí pé òun dáa wọ́n dẹ̀ ní politics the dirty game tí ó bá bá wọn dá sí àwọn èèyàn tí ò dáhùn ló máa máa rúlù wọn bẹ́ẹ̀ ni ẹ̀yin náà wọn bá gbà tí ìgbà ọlẹ́ṣẹ̀ débẹ̀ táwọn èèyàn ti ń kọ́mẹ́ntì pé ah, ẹ̀ mínísítà yẹn ò ṣe ò ṣe ò ṣe kíní pé ìdánìyẹn ọ̀yàn tó dáná láti come into politics Ben, Ben, Ben, ọ̀nà àgbà fún wa. ẹ ṣe gan sa all right sir stay blessed sir and have a wonderful night rest sir. <sighs> ah Ọlọ́run tóbi lọba. So, finally, Haddad got madam and accomplice arrested, sued, and jailed. Ayé mà ní ká, èèyàn burú. Bẹ́ẹ̀ni, ṣorí sórí tí mo sọ fún ẹ̀yin ni, kò kí n ṣe àròsọ, èmi gangan ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sí. ti wá rí pé eh, èmi tí mo jẹ́ obìnrin mi ò ti tó rí gbogbo ìṣòro mi kí n wo àwọn wá tí kò yẹ kí n wò. ṣùwárí àlá àti arákùnrin tí mo máa ń rí nígbà tí mo wà ní kékeré. arákùnrin yẹn tí wàá bá mi mọ́jú ilé mo tó àlá yẹn láà kódà òun kọ́ ló jẹ́ kí n padà wá báyìí ó ní kí n sọ fún ẹ jẹ́ kí ohun gbogbo kó kọjá lọ jẹ́ kí ohun gbogbo kó di ọ̀tun sítọ́ọ̀pù gbogbo ìwà ìbàjẹ́ yẹn kó súnmọ́ lọ́rùn. ẹ̀ṣẹ̀ ní ti ah, mo ti dáhùn ibi tẹ́ṣẹ̀ mi pọ̀ dé mi ò rò pé ọlọ́run lè darí tì mí mọ́. ọmọ má sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tó lòun lè dáríjì kò sí bí ẹ̀ṣẹ̀ bá ṣe pọ̀ tó tí ọlọ́run lè dáríjì ẹ̀ ọlọ́run olùfejì lọ́lọ́run ọba tó máa ń dáríjì ẹ̀dá ni ìwọ tí ẹ fi àwọn ìwà yẹn náà mo lè promise tó bá fi gbogbo àwọn ìwà yìí Raul Mendanelli. Tudo isso. this way. Ohun àtijọ́ ti kọjá.